ta ah. ló la <laughs> mọ́láwọ̀ yìí ta ló lẹ lẹ́yìn ojú ẹgẹ́ àbí sámúọ̀lì kọ́rì yìí ni Babátúndé ọmọ bàmí gbọ́láhàn tí ń bẹ lọ́yọ́ aláàfin òjò pàṣẹ kàdàmọ́dọ̀ ọmọ àtìbà àdániwáyé ayọ̀mídé tún pọ́jọ́ mi láyọ̀ ọpẹ́ ló bá dé ìdílé ọlọ́jọ́ ìbí sọ́jà bàbá tí ò lábúlé. síra ńlẹ̀ òdìdé òní ní sọjọ́ ìbí rẹ̀ arẹwà yìí kó o pẹ́ láyé kó o dàgbà bí ará òwúrọ̀. yóò kákákákákáká ibi tí kámẹ́rà láyà kákáká ńlẹ́ ọmọdé àìtí ìbáwọn lówó o tún lówó raṣọ àdúrà ní tirẹ̀ o ti kékeré jọba kó o báwọn bàgbà lóko. èyí mẹ́dùkún Samuel gábọ̀ délé ẹlẹ́yin ju ẹgẹ́ dẹ́mọ́ ọdẹ́yọ aláàfin ilé bàmí làbí kí ọmọ adéyẹmí ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹbọ́dẹ ọmọ àtìbà ọ̀yọ́ ló ní kárẹ̀ kásẹ́pá kékeré làlákẹ́mọ bàbá yìí t sílẹ̀ kó lè dogun kó lè dọdẹ kí ìran bàbá yóò lè ró múgẹ ní ẹ̀yin gẹ́gẹ́ lòkù àrà kí ọmọ àjẹ bí ọ̀rọ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀. ẹ̀yin gẹ́gẹ́ lọ́mọ kú ọmọ àrùn ọmọ àdánù ẹ̀yin lọ́mọ kú tí kò gbọ́dọ̀ pa ẹ̀yin gẹ́gẹ́ lọ́mọ àrùn táwọn gbọ́dọ̀ ṣe jẹ́ ẹ̀sẹ́nukù díẹ̀ lọ́lọ́lọ́dúnbọ̀dẹ̀ kó o páláyé lágbẹ́ olúwa ìwọ ò ní kékeré lọ kí ti dádé màjèsí lójú ọjọ́ tí yọ kó o dàgbà kó o páláyé kó o dàgbà bí ará òwúrọ̀ agbe tí gbére pàdé olókun àlùkò tí ń gbére pàdé ọlọ́sà òdìyẹ tí gbére pàdé oníwò pàdé ìwọ jẹ́ àfẹ̀bùn tèmi tó mọ́ lọ jàre mọ́ mọ́ ní ìlú akáàtì mọ́ káyọ̀ gáràjì ó jàre happy birthday to you happy birthday to you happy birthday to you ayọ̀mídé happy birthday to you.